mo kì í káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámídé ọlásànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá inú mọ̀ọ́ká òṣèré fúnkẹ́ẹ̀tì àyìnkẹ́ àdè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú tí ó rí gbà ó fi fọ́nrán fídíò ibi tí inú rẹ̀ ti ń dùn tí ó sì kọ sí abẹ́ fọ́nrán náà wípé olúwa mo dúpẹ́ mi ọ̀pọ̀ èèyàn ló wà ní mọ́túárì ọ̀pọ̀ èèyàn ló sì ti kú tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń bá dúpẹ́ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. àìmọye man, but tó ń bẹ ní mọ́ṣúárì. ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ adẹ́rùn pòṣónú ni Lizzie J òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dẹ́kun wuyewuye tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìtàkùn ayélujára nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olùkópa Big Brother Naija tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn Tega àti Boma ó ní kí ló dé tó jẹ́ wípé tí àṣìṣe ìbálòpọ̀ bá wáyé láàrin ọkùnrin àti obìnrin obìnrin ni wọ́n máa ń sábà dá lẹ́bi jù ní gbogbo ìgbà ó ní ó yẹ kí a máa dá ọkùnrin náà lẹ́bi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé kì í ṣẹ̀bi obìnrin nìkan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àdùkẹ́ gold ni wọ́n ti ń kí lórí ayélujára rẹ̀ bí ó ti gbé ọ̀rọ̀ ìtakọ̀ngbọ̀n focus gba inú orin ẹ̀mí tó sì ń béèrè wípé ta ni àfojúsùn rẹ tí àwọn tí wọ́n sì ń bá gbé orin náà sọ wípé jésù ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ ni Uchibebe ló fi fọ́nrán fídíò tí ó ṣe sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti sọ nípa àwọn ilé oúnjẹ ńláńlá tí ó wà ní ìpínlẹ̀ Èkó ó ní ṣé ó ju àwọn àga alárànbarà àti àwọn ẹ̀rọ amúnútutù tí ó wà níbẹ̀ lọ ni ó ní ó dàbí wípé àwọn ọ̀gá ọ̀gá ilé ìtajà oúnjẹ yìí wọ́n máa ń ṣe ìpàdé pọ̀ ni nítorí ẹni tí ó kù díẹ̀ káàtó fún kò lè gbé àfẹ́sọ́nà rẹ̀ wá sílé olóúnjẹ bẹ̀ láti wá gbádùn ara wọn. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ikọ́ lára àwọn amúrabí obìnrin ni ìyẹn James Brown ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí amúrabí obìnrin bíi tiẹ̀ ìyẹn Bob Risky kú oríire ọjọ́ ìbí ó ní òun ò ní sọ wípé torí wípé àwọn ń jà kí òun má kí kú oríire náà wípé ìyá ìyá òun máa ń sọ̀rọ̀ kan fún òun wípé tí ènìyàn méjì bá ń jà ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ bẹ̀bẹ̀ gangan làg àgbà pé kì í ṣe ti ọjọ́ orí ṣùgbọ́n òun gbàdúrà fún Bob Risky wípé ó máa ní àníkù owó mọ́ èyí tó sọ wípé òun ní tẹ́lẹ̀ ìwà gidi àti ìwà rẹ̀lẹ̀ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn sì ń kí wọn wípé wọ́n kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gómìnà ìpínlẹ̀ cross river ti yan ìlú mọ̀ọ́ká olórin yàyà ubop gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìgbafẹ́ àti amúlùdùn ti ìlú rẹ̀ ó sì wà lára àwọn mẹ́rìndínlọ́gbọ̀n tí gómìnà náà ṣẹ̀ṣẹ̀ yàn fún àwọn ipò kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ náà léyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí wípé ó kú oríire oyè náà mọ́rí o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká Vandora ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àtẹ̀jíṣẹ́ déèyàn kan fi ránṣẹ́ sí lórí ayélujára wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi wípé òun sì fẹ́ fẹ́ sílé ni gẹ́gẹ́ bí aya tí arábìnrin ọ̀hún sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí arákùnrin ọ̀hún padà wípé kò lè ṣeé ṣe wípé àlá tí kò lè ṣẹ ni tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì fèsì sí wípé kí ó tètè ṣèyí tó fẹ́ ṣe nítorí ọkọ wọn lóde ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin Patoranking ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ wípé ṣé kì í ṣe wípé ìlépa wọn dá lórí kí wọ́n máa múra àti kí wọ́n máa ya àwòrán nìkan ní gbogbo ìgbà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì fi oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká lẹ̀yẹ kùtì kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ léyìí tó jẹ́ wípé lẹ̀yẹ kùtì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí gbogbo ohun tí òun béèrè lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run ṣe fún òun ó wá kọ sí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó kù nǹkan kan tí ọlọ́run ò tí ì dóhùn lóhùn sí pé òun òun kí òun àti àfẹ́sọ́nà tàbí ìyàwó òun jọ ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin Simi ló fi fọ́nrán fídíò kan sí orí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun wá wíìgì òun kan tí òun sì fẹ́ràn jùlọ ó béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ó ní ọkọ òun sọ wípé òun ò rí eléyìí ló mú ké gbàjarè síta pé ẹ gbọ́ mi ẹ mà gbà mí gbogbo ẹ̀yin èèyàn àwa mélòó la jọ ń gbénu ilé gan tí ọkọ mi fi lóhùn ò bá mi rí wíìgì mi ó wá ní ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ dákun ṣẹ̀ṣẹ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ èèyàn ni kó wá pàdánù wíìgì owó iyebíye tí òun fẹ́ràn jùlọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì fi ń ṣe yẹ̀yẹ́ oníjù báyìí lọ fún ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.